أوجع هذا الكون على النظام ويقول سبحانه لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون أشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه بالسر والعلم يقول سبحانه يا أيها الذين آمنوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله أيام الله الإسلام دين النظام إسلام دعوة المال ẹgbẹ́ nípa bọ́ọ̀mù ìṣẹ̀dá yìí ó lè lò. ọlọ́run wa subhanahu wa ta'ala ní asọ́síyá àyà tàbífẹ́hùn ti bọ́ sí. ọlọ́run wa àyà tó lábùbù lẹ́yìn lọ́dún lábùbù nínú náà táwọn èèyàn fi mọ títóbi agbára ọlọ́run ọba sọ́kàn àti wọ̀tàrà tí wọ́n fi jùmọ̀ yìí fóun náà lọ́lẹ́tọ̀ọ́ síjọ sí lódodo láti ṣe láti ṣèjọ sí fún òun náà lòlù sí pẹ pẹ̀lú wọn yẹn. ọba adẹ́dá ní nẹ́fúlà kòmínú gbòdìní ha a máa ń gbé ọ̀sán nínú ẹ̀ fàyídà mọ̀ọ́lẹ́mọ́ọ̀lù àwọn èèyàn bá tó sínú ọkùn. ọlọ́run bá subhanahu wa ta'ala ní wọ́n ṣàmùsùn ìdájọ́ yìí lẹ́nu takọ́ pẹ̀lú lára. àti ikú òòrùn yẹn òun kẹ́ máa ń lọ lẹ́nu takọ́ pẹ̀lú lára fún ibùdó ibùdó ní bẹ̀rẹ̀. ìtumọ̀ méjì òun làbọ̀ àwọn abọ́ nígbà tí wọ́n ló ní mùsàkọ́rọ̀ ha alimakaani ibùdó òòrùn lọ́jẹ́ táàyè òun náà ní sáàtà làárù abẹ́ àlẹ́ àárù lọ́wọ́ wọ́n ló tún ní ibùdó kejì òun náà ní mọ̀tàkọ́rọ̀ ha àdàmánì òun ní kó wọn máa lọ títí di ìyá ọmọ ìpẹ́yà ìjọba ìjọba ìpẹ́yà. kátẹ́ ní kẹrọ àkàndúwáyé. فجد عفا عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه كان كيف والشمس تجري لله مستقر لها ife ọrùn wọn kò ní ìdúró kankan bí ó ti máa ṣiṣẹ́ rẹ̀ ti ayérayé táyọ̀ ní ìjà yìí wọn. ذلك تقدير العزيز العليم. ìyẹn kẹ́ ni àkọọ́lẹ̀. ìgbéwìwò ọlọ́run ọmọ olùborí alámọ̀tọ̀ ọba adẹ́gbà tó ọlọ́ tó wà ọmọrọ ọ̀sàrùn náà ló mọ náà àti kí o akádàrà máa rìn láwọn àyè hàtà àyàdà kálí ọrùn ìlú ìkọ̀lì. tí ó fi wá padà sí kékeré bí ọrùn tó wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́ọ̀dẹ èso ni. ọba náà pẹ̀lú mi láà dáhùn yàtúkọ̀ ìlà àdáhùn tó dèrè kàlùkọ́mọ̀. wàlà lẹ́yìn sáàbì kò nà á kò dé ti kọ́ ọba òṣùpá ìtumọ̀ rẹ̀ ní ibi òṣùpá wa pẹ́ ń tayọ́ mọ́tọ̀ wọ̀ wọ́n bàbá ẹsẹ ẹsẹ bẹ́ẹ̀ wọn lọ lẹ́yìn tó sáré kó nà á àti kóòrò mi kò lè ṣe alábàáṣe ìṣẹ̀lẹ̀ lọsùn débi kó lọ wá sọ yìí pé jẹbi wálẹ̀ mi kí ọdún ọ̀sẹ̀ wá kẹrin rẹ kì ìwà yẹn wọn bó tó tó lù sí ìpadà kéde yẹsùn sàkóso gbogbo ìkọ̀ọ̀fẹ́ mọ́ àwọn kẹta ṣe lábì alùpùpù wà nínú àwọn òmùgọ̀ kíkà ló ní bọ́mọ̀ ọba ti ká dára rẹ̀. ayíwá ni òkúlé wọn náà ìbá dọ́là ẹ̀yẹ ń tún ọmọ ọba báyìí ni ìṣẹ̀dá ọ ìṣẹ̀dá ayé ọlọ́run ti dá àwọn ẹ̀dá lọ́jọ́ tó ní àwọ̀ ti lẹ́ni àkọ́kọ́ tó lẹ́gbẹ́ ìṣe ọlọ́run ti yẹn tó fi kó ti gbogbo nǹkan dájúdájú tí ò lábùjá ó létò èyí wọn bá tún náà mọ̀ ayà tètè dé ìbádọ́lá ẹ̀yẹ ń yọ ọlọ́run ọba dádájú àfẹ́dárí ilé ìdọ́fẹ́dá tó ti ṣe tó gbogbo ń bẹ láyé òun náà lọ́ka sí àwọn ìjọ fi kalẹ̀ ní gbogbo ilé tó bákan náà ó tó fi àlá tó ti rí pé ń kọ̀ fún èèyàn gbọ́dọ̀ kọjá àlàyé ìbádọ́lá. ẹja wo wọn tá a máa na ní orí tó ẹ náà yorùbá wa ẹni kọ́ máa lọ́gbà wí ní ìtàbà ọ̀nà yẹn ní kákí kákí lásìkò ẹ̀ irun bá máa fi lábẹ́ ètò ní bẹ́ẹ̀ níjọ́pọ̀ ọ̀fẹ́ ẹ̀ máa mú inú ètò yẹn àlùwà lágbọ́dọ̀ sáájú rẹ̀ nínú ètò yẹn mo ti yẹra kàdá nínú ètò yẹn ó ti ń bá a ṣe ní àtìròyìn rẹ̀ ẹni bí túmọ̀ àyè ní kàńtì ó ń pàtó lórí láàkìrà ó ti rí àwọn gbọdọ̀ tayọ rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀lú àgbélé kárí. àyà dọ̀lá nípa ẹ̀sùn tí bẹ́ẹ̀ tó jọ tó lọ́wọ́ zaka wa zaka máa ní àwọn ìdájọ́ nínú ẹ̀ àwọn ọ̀rẹ́ kí láyọ̀ zaka bẹ̀ ẹ̀rí bí nǹkan bí góòlù àti gbàdákà bí ohun ọ̀rọ̀ bí ẹni kẹ ọ̀rọ̀ tọjẹ ti àwọn aláìmọkàmọkà tí wọn ti rìn mọ́lẹ̀ tipẹ́tipẹ́ àti dípò láàyò kọba tó lórí ẹrí kọba dẹdà tó ilé wàhálù akọrù yẹwò máa kọtọ rẹ. wọn dàbí yẹn máa fẹ́ sílẹ̀ mẹ́ta lọ́dún tọ́bí ẹtí lè já ó ń kúrò

ẹ̀yẹ ń tẹ ọ̀la ọ̀la nínú àwọn èso ọjọ́ òun náà máa ní àtọ́ọ̀bù wa. ààwẹ̀ fẹ́fẹ́ ààwẹ̀ láti òbí dáyà wọ́n ti háyà òun náà ti bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ sí ó ti parí ọlọ́ọ̀dì ìlú ó ti parí lábẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ á ti bẹ̀rẹ̀ sí máa wá sí ibò lọ́rọ̀ ọmọdé ti jẹ́ báyìí o gbàgbà ti kàkà bá lọ torí gbàgbà ti dàgbà máa parí abẹ́jọ lọ́wà tọ́ bá parí.

fáwọn ará àbẹ̀dínà bóòlù àti ti jẹ́ ìṣẹ́ ìjọba bóòlù àti sábẹ̀wò kí láti láwọn àyè kọ̀ọ̀kan gbogbo àwọn ilé ìdè náà ìgbà dọ́là ẹ̀yẹ rúkìn ọlọ́run ọba nínú àwọn ètò tó tó wà lẹ̀ ẹ̀rí àwọn kẹ̀kẹ́ ń bẹ lọ́jọ́ ìwọ̀ sẹ́dá máa gbé lóru ìgbé lọ́ba sí lọ́sàn-án ọlọ́run nígbà òbí ìfẹ́ tó yẹ pọ́sálẹ́ ẹkú sí lọ́ba sí lóru ọlọ́run nígbà bákan náà àwọn ìsan rẹ̀ ń bẹ́ẹ̀. Onye ẹni tọ́lọ fẹ̀yìn ìyàwó rẹ̀ wọ́n ìyá rẹ̀ ẹni pé nàrà wà lórí ẹ̀ ìdúrúfẹ́ ẹni lẹ́yìn ìmọ̀ ọkọ̀ mú ẹrú àbí kó mú alẹ́ ní ti ti jẹ àbí kó ti gbà rẹ̀ oníbi ọgọ́ta ọjọ́. bẹ́ẹ̀ náà làwọn ní ọ̀kẹ́lẹ́ jẹ́ owó ètò tó ètò lọ́wọ́ alẹ́ ní pé ti lórí òbí lórí dábà tẹ́lẹ̀ ń sìn ìyá ìtò ìpè kẹrí àti fi àwọn gbèdéke yẹn lẹ̀ bóòlù àgbèsè ìlànà ẹ̀yẹ rúnà ọlọ́wọ́ba gbogbo àwọn àgbèdé èyí ti bẹ́ bí ilé ogun ayé ti lọ àti ètò tó kúrégé ti bẹ fún sẹ̀ríyà àti ìdí kí nǹkan ká mọ àmọ̀dájú nínú tó ní ti pẹ̀lú ìjọsìn àtàwọn ìdájọ́ òsì kẹ̀kẹ́ tó fẹ́ kọ́ ẹ̀yẹ rúnà ọlọ́wọ́ba wọ tẹsíyàtún lè nà ẹsẹ àmà tábìlẹrẹ gbogbo àwọn èèyàn yẹn yẹn àtúgbò àwọn mùsùlùmí kọ́ọ̀kọ́ ní àdáyẹsẹ káwọn náà lè dẹ́gbẹ́ gbogbo ògbésí ayé sábà máa gbé báyìí kí wọ́n máa gbé gbèsè ayé wọn lọ yìí lẹ́ni tí ó lè lò kọ́ni pé wọ́n sì máa rìn lórí ìdánilọ́kọ̀ rẹ̀ wọ́n sì máa jìnnà sí ọjọ́ ìrìn sí ayé ìwà ìmọ̀sílẹ̀ mọ́nà ìbáraẹ̀lá ẹ̀yẹ ẹ̀rọ ìrìn ọlọ́wọ́ wa ẹni gbogbo kẹsí bẹ láyé ká ọmọ nìyẹn pẹ̀lú nǹkan àlàyé dáńtọ yìí ọgbọdọ lédò gbọ́n kẹsí yanilẹ́sì àwọn èèyàn bí wọ́n jáde kó nínú àwọn ètò tí wọ́n lérò yìí pé tí wọ́n bá pé tó báyìí àgbo báyìí nìkan báyìí bíi ní ẹrì ẹ má rí bíi báyìí ní ẹni ṣe wọ́n gbà yìí pé ilé náà ìní fírídọ́mù tó sì jáde yìí pé ilé yìí gẹ̀ẹ́gẹ́ tá a bá sọ nípa àdé ilé tó á máa ṣe bó ti wà òun gẹ́gẹ́ ní awùwàlù sọ̀rí ìṣe ẹ̀nẹ̀háyà òun ní àkọ́kọ́ ojú ọ̀dẹ ìpamọ́ àbídé báyìí ẹ̀yẹ ń gbọ́n ọmọ ọba ọbẹ̀ ìfẹ́lẹ̀ kan ní wọn láwọn ìjọ ń ti sábàjọ wúra wa àti kí yẹn máa rí àkùnlé lára kálukú nípa àìlétò níbi ó ti jẹ́ délé yóò létò ìjọba rẹ̀ tó ṣe báyìí lọ́yẹ̀ fún ti ilé ìta wà bẹ́ẹ̀ ayọ̀ ẹ̀sùn mọ́ táìlì tó yìí bá ń lọ báyìí ìdí bára kàlà gbọdọ̀ mọ́ wọn akẹ́kọ̀ọ́ ti mọ́ wá sí bẹ́ẹ̀ lẹ́nu àwọn màtíríàsì tí máa ń gbé bára kà wá á rí báyìí aláìsàn ìdílé sí kò fún yàrá ayé ọdún yàrá wọn wà ọdún jẹ́ ìfẹ́ sí ìbanilọ́sẹ̀ jẹ́ kí gbọ́dọ̀ débi wípé àwa náà ará wa ní nàìjíríà à ń rí àwọn èèyàn tó ń sáàmù lọ sí apá kan orílẹ̀-èdè mi tábàdíkà lọ sí nílẹ̀ republic nígbà ìkòtò náà ọlọ́ọ̀tì yóò máa a ah, kó ah, làwọn eléyìí ti lé kó nílùú tó ti tí wọ́n bá pa pọ̀ ọbẹ̀ ilé ìbájú lọ àti mọ́ ọ̀kan náà àwọn méjì àwọn àrùsẹ̀ ló atẹ́lẹ̀ bá tó àkùtọ̀ rẹ̀ báyìí gbogbo òfin wọn náà pamọ́ wọn bá bá dé nàìjíríà àjọ ìmùsùlùmí wọn kò ní sẹ́tò hàn nínú ẹni tí ò jẹ́ ní gbọ́rọ̀ làdé tó mú òun lẹ́ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìbádọ́lá ẹ̀yẹ rúfin ọlọ́wọ́ bá ìtẹ̀kùnlọ́ ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run nítorí pẹ́sì ìta wà lórí ẹ̀sìn Islam ẹ̀ẹ́dẹ́ pẹ́sì yẹn mú tẹ́ kó lọ́kùnkún yóò ti já sí pé ipò tọ́ga lẹ́wà olùkọ́ níwà ni o lẹ́kọ̀ọ́ ni o ní màmọ́dájú ni o kódà orí ọmọ àtọ̀kalẹ̀ ìbùkún oríṣiríṣi lámàárí èyí dàrú oyin àlùfẹ́ wọn èyí nígbà tó ń lọ ìtọ́ra fún kọ́ńtẹ̀lì àtúntò ìjáde tó ní tẹ̀lẹ́ àti ìmá tẹ́lẹ̀ náà là àti ìmá fi gbà àdúgbàmọ́ ìmá fi ráàlì fa iná àmì àtúbàbí aláìsí àlùmọ́ nítorí bá wà nínú ìtàlódé tó bá ń bá gbogbo èèyàn gbogbo àwùjọ. استغفر الله استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاركة الأرض وقوله استغفروه وأتوبوا إليه إنه غفور رحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه أجمعين يرد الله فكيف أشكر الله في كيف الإسلام الذي bàbá dẹ̀ pé islámù yìí lọ́kùnrin tó kú tó ti lọ lórí ìlú àrí káwà láti tẹ̀lé ẹni tó yàtọ̀ tó jáde láwùjọ. ẹ jẹ́ ká sọ́ra fún ìkọjá là àìlékò ìmọ̀ àti gbàgbé pamọ́ra láàrin agbọ̀rọ̀ wáyé pé ọmọ àwọn ọmọ pàtí náà fa ìparun ọlọ́run ọ̀hánà tó rẹ̀ ara ó jẹ́ yíwáyé pé ọ̀yẹ̀dà ọ̀rọ̀ náà àti lóògbé kakọ́ yẹ sáyé sábà fẹ́ fà lónìí rẹ̀ àmọ́ ọ̀nà ọ̀pọ̀ bíi ìgbà. àwọn tó jẹ́ ní ti dúdú rẹ̀ kà á fà lásán á fà wọn lásán ọ̀pá kàkó bíi ìgbà wọ́n bá máa wo àpò òkè. ìjáde kóró tó ìtẹ̀lé ni wọ́n máa ṣe nínú rẹ̀. fàákọ̀ àlẹ́ àlùkọ́rù ìjó ti lọ ọjà ọlọ́run ọba ọba ti ní fáwọn ọjọ́ yẹn ọjọ́ mọ̀ọ́rùn náà àtàlẹ́ àwọn àpárẹ̀ yẹn اللهم وكم أهلكنا من القرون من بعد نوح àìléyà àwọn tá a ti parẹ́ nínú àwọn ikọ̀ ikọ̀ ikọ̀ àwọn ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún rẹpẹtẹ lẹ́yìn ànábì lóru alẹ́ ìsọlá sọ̀tọ̀lá wọn aláàbò ìdìnnà wọ́n bí kàbí nínú ní àyíká ìdí ìfọ̀jọ́rọ̀ ọmọ àti ìṣe àtẹ̀dá rẹ̀ ó gbogbo ẹ̀fẹ̀ táwọn ẹrú rẹ̀ dá yóò fi fún wọn ọba tó dàbí lọ dání ìlú ìlú àṣà ẹni tí bá ń gbèrò ayé yìí àjẹjẹ ẹlẹ́mọ̀ bí àwọn ọ̀ṣà lè mọ̀ lórí. a ṣẹ́jú kúnlẹ̀ ayé yìí nígbà bá fẹ́ fóun kan tó ti bá gbàdé lọ tó mọ̀ jà ní ẹlẹ́mọ̀ bí àwọn ọ̀ṣà lára lẹ́yìn náà àwọn àgbẹ̀ ìjà ní ọmọ balẹ̀ mọ̀ wúlò máa wọ̀. tí ọba wa wọ ìjà ní ọmọ yọ mọ̀lúmọ́ yóò tẹ̀lé ta fún níbẹ̀ mọ̀lúmọ́ yóò tẹ̀lé ọba bẹ́ẹ̀ dàbí wọn àárọ̀ dàbí àfẹ́rọ̀ ẹni ọba wa gbé wa ìyáàmọ̀ ọ̀sá àìláha sàáyáha tó ìlú olùgbé ní rẹ̀ dédé àti ìyáàmọ̀ ní sá. ọ̀rọ̀ àwọn òbí òtùgbà tó ń tó ní gbàgbọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ti tẹ̀ra àwọn ènìyàn eré tètè ní sáyẹn àtúnbẹ̀kù lórí ẹ̀ ọba dàbí àti fúlàn mọ̀mí tó àrùlá wà á àrùlá nìyí àjọ ọ̀rọ̀ ìgbà ọmọ ọ̀gáàdà àtọ́ ọ̀rọ̀ ti kà lọ. ọlọ́run ìgbà ọ̀fẹ́ nù á máa fún lápá lórí omi tí ń lọ. ẹni ọjọ́ lórí rẹ̀ á fún lápá lórí rẹ̀ kádàrá rẹ̀. ẹni ọjọ́ lórí rẹ̀ ìfúlápá máa wà fóun náà tí ó ní débi tóun náà lọ. wàá wọlé ẹni mi náà àjọ yọ̀ọ́sì àtàwọn ọkọ̀ wúyẹ̀ náà tún ọrẹ àtẹ̀dá rẹ̀ sórí ọrẹ àtẹ̀dá rẹ̀ ni máa ń dáná àzọ̀rọ̀ kì í ṣe ń انظر كيف فضلنا بعضهم على بعض وما وجود أتباعي لو بقى كالوري أبقى وللآخرة أكثر درجات وضبط لهم àwọn èèyàn tó ní ráńkì ló tó fi ti bẹ́ẹ̀ lọ láwọn tó bá tí ọ̀rọ̀ ọlọ́run lẹ̀ wọn á ti bá rọ̀ sí ilẹ̀. bákan náà wọ́n ti tóbi ní ìjọba ìgbà àdàbà ìyẹn ló ti ọlọ́run ọba. kí wà ní ohun tó lé dé kí ní jẹ́ tèlú ọmọ òun náà ní àtúndọ̀rọ̀ ìfọwárí ìyẹn tẹ̀lé bá fáwọn òfin tó wà lẹ̀ látọ̀ níbi bí ní ọ̀dọ̀ léyìí táwọn ìjọba máa ń gbé lẹ̀ adé gbogbo tẹ̀lé gbogbo kìíní ìdí àbàbà àǹfààní yẹn ní ọ̀dọ̀ wa ní ọ̀padà àtàwọn èso tó wá látọ̀dọ̀ ọlọ́run tá a pè lófin láti sọ yẹn wọn kọjá ó ti pípẹ́ létò lè yàn fi rìn ẹ̀ ìmáa lo ètò yìí ó tún ó ti kọ́ padà sí pé ìlàjú kẹ́ ń gòkè kalẹ̀ pé báyìí ni ẹ máa ṣe àti pé bá a ṣe sí bùkátà sí ìdàgbàsókè àwùjọ pẹ̀lẹ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ètò gẹ́gẹ́ fi sọ̀rọ̀ tó ta òní ìyá àdámọ́ ayé ìbẹ́ yìí náà gbọ́ bọ́lọ́mọ bá ti ṣètò òun àtòsùn bá dáa lọ ẹ̀sìn gbọ́ bọ́lọ́mọ ti ṣètò àtọ̀sán ẹ̀rìn ìtọ̀rọ̀ kàwọ́níyà àdámọ́ ayé ti tẹ́lẹ̀ ó sì ń jẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ òde má lè ṣẹ̀rí àjù nítorí pé nítorí lẹ́yìn àwùjọ yìí kò lè lálàáfíà ńlá tètè lọ. ẹ̀yà mi dáre nù ó wáyé bá aláwọ̀ àti pàwọ́n ní ẹ̀kọ́ títọ̀ náà bí bí ilé ìgbàkọ̀ títà ń tèmi lórí ti wáyé lórílẹ̀-èdè wa. àìlétọ̀ náà ni ó fi máa mú ọ̀rẹ́ ó fi ní. kó mú ọ̀rẹ́ kó má bu alágbára àìlédò ẹ̀rí báwùjọ lè wúlò tó èyí ju àwùjọ wa ilẹ̀. ìbádàlá ẹ̀yẹ ń rúkìn ọlọ́run ọba. ìdájọ́ àwùjọ yóò pẹ̀lú pé ìdájọ́ yìí yìí àwùjọ yóò ká ah, àwùjọ tó lágbára ni àwùjọ tó ká tó lè rí ìdájọ́ yẹn mú wa ọ̀rọ̀ láwùjọ sí o. ń kọ báwùjọ yẹn lágbára ẹjẹ́ àlọ́ wò wọ́n ti tó bẹ̀. yẹn ìlàdàlà ẹ̀yẹrúfẹ́ ọlọ́run ọba nínú lílẹ̀ ìgbàgbọ́ lọ́wọ́ ó tó ti kọ́ padà jẹ́ ìwà tí ọ̀pá àmọ́ ìwàkiwà àti ìyapa nínú lílẹ̀ mímọ́ni lọ́wọ́ òun ni kéèyàn máa lérò pé ọba mi máa tẹ̀lé tó ní kí pé ní nìyẹn àti nìyẹn láti jẹ́ lọ yé wa títí èèyàn lè rí ẹ̀tọ́ rẹ̀ láì lo ìgbòho torí pé tó gẹ́gẹ́ kó wà láàdúró òun gẹ́gẹ́ ní dọ́gbadọ́gba o láti má gbàgbé lórí dọ́gbadọ́gba ọmọ tìtàmọ́ wá sí wọlé ọ́ omi gbogbo sáré àtìlẹ́yìn tó o alẹ́bí sọlọ́lọ́ àlùfọ́lá ọlọ́lọ́wọ́ ní ìfọ̀ ìjọba mọ́ olùgbélé ayé àkókò ayé ní àhàpá tó ṣe ike ọ̀lẹ́ ìrẹ́tọ̀ rẹ̀ láwùjọ wọn ọlọ́wọ́ ní ìfọ̀ àwùjọ náà àtẹ́tọ̀ ti ti ṣẹlẹ̀ sí nàìjíríà tó ń kọ́pa ọ̀dẹ ọ̀rẹ́ sọ rẹ̀ mẹ́. ayọ̀ tó ti mú àìlétò nípa nǹkan tó lè wúlò fágbègbè tó kọjá là ní o ọba adẹ́dàdẹ́ ni a máa kọjá là kódà àbùkù yìí ọba nígbà tó gbé àwọn òfin kalẹ̀ àkọyàwó ni o àkọyàwó ni o. ọ̀rọ̀ ikú ni o àti gbogbo àwọn oríṣiríṣi àwọn ìdájọ́ àwọn òfin tọ́lá nígbà gbé kalẹ̀ ìbẹ̀ náà tọ́lá ọ̀rọ̀ sánà ọ̀tàlá ló ti dé nípa kò ní lọ àwọn àlọ́ ọlọ́run nìyẹn o. bọ̀dá ṣe àṣàjú ha ẹ bá tayọ rẹ ọmọ yóò gbà àṣà kò ní lọ ẹni yóò tọ́ bá kọjá ẹnu àlọ́ ọlọ́run ọ̀gbìnlẹ̀ nípa kò ní lọ àwọn ìrẹsì ẹ̀ lálásù ìrẹsì náà ti di màgbọ́n ووضع شيء بغير محل هي جنسا بمليون لتر إلي وصف البقرة آية إذا المسجد ayah عباد الله أن يبني الله ما تعدل Allah تضرب لا نعلم أن تضرب táwọn èèyàn bá wọ́n fún èyí náà má ti wò ọba tẹ́lẹ̀ àti ìjẹ́ ní pé wọ́n fún ká gbà lérò ní pé wọ́n ń ṣe ojúṣe fún ayé láti ti yí o. Zálí ìyẹn gẹ́gẹ́ ni tó ń wọ̀dà ẹ̀ka húwẹ̀ làádìí ìyẹn gẹ́gẹ́ ni dọ́gbàdọ́gbà ọba àtẹ́dá ni wà máa wọ̀ fún ìkẹyìn lánìlá ìkẹyìn tó. ẹ bá wọ̀ ẹ̀jẹ̀ ń pé wọ́n sì nù mílíọ̀nù tọ̀ ìmúntẹ̀lẹ́ pẹ́rẹ́ kìnìyàn ìjọba ti jẹ́ oní kéèlì kọjá sí pé ìdí oṣù lọ́gbà dáàlẹ̀ kàkáyọ̀ ìyẹn ló lóore ti wà láti dáadáa òun òun náà ló ti fi ń dájú lálàyé. اللهم إنا نسألك من فضلك البر والعلانية والعدل في الرضا والغضب والقصد في الفقر والغنى قم أقم الصلاة يا عبد الله اللهم